wá ló ṣẹlẹ̀ lónìí tí wọn tún fi rí béèlì Tani Olohun gbà tó ṣe pé họ́wù họ́wù la tún rí nílé ẹjọ́. ẹ káàsán gbogbo àyín tẹ́ ń wò wá orúkọ mi ni US man tí mo jẹ́ olórí ikọ̀ agbẹjọ́rò fún àwọn Ògo Ìlọrin àwọn gbàwọ́nlé agbára mi àtàwọn míì tí wọ́n sí níbí àwọn náà ni wọ́n ti wà pẹ̀lú mi yìí ordinarily gẹ́gẹ́ bí a ti sọ wípé àwa rẹ́dì fún láti yọ̀ǹda Ìlọrin yọ̀ǹda ni láti jẹ́ kí ìkàrọ̀ ọlọ́run náà ó bọ́ kúrò nínú ìgbèkùn tó kóra rẹ̀ sí. Nígbà tí a gbọ́ pé wọ́n ti wọ́n ti sáàbù wa ní bẹ́ẹ̀lì application fún bẹ́ẹ̀lì rẹ̀ lánàá àwa ti ń sọ̀rọ̀ lórí pé báyọ̀ pé àtakò ànítakò ọdún àmọ̀takò ni ọ̀pọ̀lọpọ̀ wa fẹnu kò sí àmọ́ a gbọ́dọ̀ gbá káti ẹ̀wò kí ni wọ́n kọ síbẹ̀ tàfi pé tí wọ́n kọ síbẹ̀ kọ̀tàkù wá torí ọjọ́ iwájú ló bẹ̀ tí nígbà tí adékọ̀tù kọ́ọ̀tù gangan ló gbé ọ̀rọ̀ pé ìgbé ẹ̀bẹ̀ méjì ló níwájú òun èyí tí Mr Olóbì fáìlì ni pé káwọn ò fún ní bẹ́ẹ̀lì then Mr Banks náà tún fáìlì ọ̀kan pé kóòtù ò lágbára láti gbọ́ ẹjọ́ yìí gbèsò gbàtò ìsísí Mr Banks níbí ìdánilọ́yà àtàrọ lọ́hùn náà gbọ́dọ̀ kọ́kọ́ yanjú náà ètò tó bá di lọ́túnla ká mọ̀ padà bọ̀ wá wọn wá yanjú rẹ̀ ẹni títa lọ́hùn bá ti mú kóun lọ́yà òun òun náà lòun tẹ̀lé ìwé ọ̀rọ̀ rẹ̀ tó wà níwájú ọ̀hún nínú tó náà ni ẹjọ́ torí eléyìí sáwọ̀ ni. Okay. Uh, okay. Uh, yes, sir. Uh, yes, sir. Ah, ní báyìí ó tún dàbí pé àwọn agbẹjọ́rò Tani Olohun náà fẹ́ máa takora wọn báyìí níbẹ̀ mi ṣe rí ni o ǹjẹ́ ẹ̀yin lè sọ fún wa ohun tó ṣẹlẹ̀ gangan ní àárín wọn àti kí ni ohun tó yẹ kán ṣe kí Tani Olohun fi kúrò ní àhámọ́. ẹ ṣeun mo dúpẹ́. ẹ kọ́ sọ orúkọ yín àti gbèsèjẹsẹ ìjọ yìí. orúkọ mi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmadu Seyìn Saddam Fagba èmi ni wọ́n fi ṣe alága gbogbo lọ́ọ̀yà tó jẹ́ mùsùlùmí ní Kwara State hmm. tí èmi náà tún wá yàtọ̀ wípé mo jẹ́ alága mo wá jẹ́ ọmọ ikọ̀ àjọ tí ń ṣe ẹjọ́ yìí torí nínú àwọn lọ́ọ̀yà tí wọ́n ti yan àwọn àjọ tí ń ṣe ẹjọ́ yìí ọ̀gá wa ni Alhaji EFCC máa èmi náà wá sá sí abẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ikọ̀ tíìmù tá à ń pè ní ikọ̀ tó ń ṣe ẹjọ́ ìpòsíṣàn tí mo wà nìyẹn. ṣe rí tí àtakò kan bá wáyé lénìí irú bó ṣe wáyé yìí láàrin àwọn lọ́ọ̀yà àtàlọ́lọ́run tí ò jẹ́ kó rí mú òun kọ́ làkọ́kọ́ irú ẹ̀ èmi notice pé lájọ́ ti bẹ̀rẹ̀ ẹjọ́ yìí àtakò ọ̀pọ̀lọpọ̀ àtakò tí ń wáyé tí ò jẹ́ kó wọ́n ríbi tẹ̀síwájú ó fi rí freedom látọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà rẹ̀ tí wọ́n kódà omi ìbẹ̀ tó yẹ pé nu kóòtù ni wọ́n ti máa takò àwọn báyìí tó ń fẹ́ lè máa jà omi ìbẹ̀ tó yẹ pé nu kóòtù àwọn aláìsẹ̀ kọ́ wọn pé wọ́n mọ̀ ẹ́ mọ̀ṣẹ́ báwọn báyìí yẹ ṣe ẹnì ọ̀nà lọ títí tòní yìí tó yẹ kó tún á ṣe mí ní kàyéfì púpọ̀ application fún bail àti lọ́ọ̀yà tó motion fún eh, jurisdiction wọn kì í ṣe àjòjì ara wọn gbogbo wọn ni wọ́n jọ ń bẹ nínú this same court tí gbogbo wa wà níjọ́ àkọ́kọ́ tí wọ́n gbé tàwọn ọlọ́run wa court ó àwọn record so tí ẹ bá fi wá jọ ṣe iṣẹ́ èmi retí kí wọ́n ti pàdé kó tó dòní kí wọ́n ríra wọn wọ́n ti fi máa ṣe ọ̀kan kọ́mọ̀jà sí pé kóòtù ló ẹ̀sẹ̀ náà á dún wọn pé alẹ̀ yín alẹ̀ yín tó ti yè mí lójú ó sì ṣe mí ní kàyéfì púpọ̀ wípé ilé-ẹjọ́ ní wàá ń rèézì ẹ̀ wípé bó lẹ́yìn ṣe jẹ́ èmi ò mọ ẹ̀yin ní kóòtù mi mọ́ àwọn tí mo mọ̀ ní pépà tẹ́yìn fáìlì kò sórúkọ àwọn tí wọ́n wá kóòtù níbẹ̀ èyí táwọn náà fáìlì kò sórúkọ tí ó wà ẹ̀ǹbárásì wà ẹ̀ǹbárásì ẹ̀yin lọ́ọ̀yà tí ẹ̀jọ́ ń ṣiṣẹ́ fún èèyàn náà ẹ̀ wá ríra yín kó jọ kẹsì mọ̀ràn ṣẹ́rí tán bá káná bá ríra àwọn kójọ tán sì mọ̀ràn mọ́ṣà méjèèjì lè lọ mọ́ṣà méjèèjì lè lọ it's a matter of kí ẹni tó fáìlì mọ́ṣà tọ̀hún kó wá sí kóòtù lónìí bí tọ̀hún ti bórúkọ wọn ò ṣe sínú tọ́jọ fáìlì yẹn wọ́n lè consolidate applications méjèèjì. lọ́wọ́ báyìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwé àtakò sí ẹjọ́ tí lọ́ọ̀yà Adémọ́lá Bank fi fáìlì sílé ẹjọ́ òun ni ò jẹ́ kán gbọ́ ìgbẹ́jọ́ lórí bẹ́ẹ̀lì tòní. torí wípé Adémọ́lá ti Adémọ́lá Bank ń ní kóòtù mọ̀ Adémọ́lá Bank àti àwọn ikọ̀ rẹ̀ ni wọ́n ń wá kóòtù déédéé lórí ọ̀rọ̀ yìí àwọn ni kóòtù dá mọ̀ títí olóbì tó ẹ̀ṣẹ̀ fáìlì lónìí ó strange sí kóòtù tó ló bì ní kóòtù ń bi pé ta ni wọ torí wípé Adémọ́lá báǹkì ni ènìmọ̀ tó wà ní rẹ́kọ̀dù níbi. ilé-ẹjọ́ wa sún ìgbẹ́jọ́ sí ọ̀túnla ọjọ́ kọ̀ọ̀tún ọ̀túnla torí ọ̀túnla nineteen yẹn náà ni kéèsì wà fún ordinary lè kóòtù wa jẹ́ kó mọ̀. ta ni lọ́ọ̀yà rẹ̀ nú àwọn tán dúró yìí ẹni tó bá nà ká sí òun ilé-ẹjọ́ ògbó títí tiẹ̀ ṣébi tá a fi sí ìyẹn sọ. ẹ ṣe púpọ̀ agbẹjọ́rò. Ìlọrin a rí wípé ọ̀wùhọ̀wù wà nílé ẹjọ́ àwọn agbẹjọ́rò Tani Ọlọ́run wọn ń takora wọn eléyìí tí ò sì jẹ́ kí ilé ẹjọ́ lè jòkó lórí gbígba béèlì rẹ̀ lónìí ilé sì ti wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kọkàndínlógún oṣù tí a wà yìí láti mọ agbẹjọ́rò tó ń ṣojú Tani Ọlọ́run gangan kán lè mọ̀ bóyá ṣé bí béèlì ni wọ́n jòkó lé lórí ni tàbí ìwé àtakò sí ẹjọ́ wípé ilé ẹjọ́ májísírèètì kò ní àṣẹ láti gbọ́ ẹjọ́ náà tí lọ́ọ̀yà adémọ́lá bank ṣẹ̀ṣẹ̀ fi léde sí ilé ẹjọ́ bí ó ṣe lọ nílé ẹjọ́ májísírèètì náà láti rí lónìí a ò ní rí jù báyìí lọ ẹ ṣe púpọ̀